pàápàá láti agbo àríyá híhun agbo amúlùdùn ibi tí àtìlọ́gbẹ́bọ́dì àti sóòlù amúmọ́ mo máa ń sọ fún yín lóòrèkóòrè pé tí a bá ti dé abala yìí iye àwa nílé agbára bí náà àrídìó tàbí òkòtò ni wa torí ìdí tí abala yìí ṣe wà ń bẹ̀ náà ni pé kí a lè fi ẹ̀mí ìmoore fún ọlọ́run pé kò sí ní tó lè máa ṣẹlẹ̀ nínú ayé wa ayé ọpẹ́ yọ ìdí nu tí a lè fi àgbo amúlòdò sí bákan náà ẹ mọ̀ pé tí a bá ti fi ẹsẹ̀ rajó tí a jó sọ̀tún jó sósì tí a gbé bọ́ọ̀dì wá sókè àti sílẹ̀ á rí a ti ṣeré ìdárayá okun fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan méjì labala kan ṣoṣo ní báyìí ẹ káàbọ̀ sí abala tí a ti gún wá sí eyín abala tí a máa fi ń gbẹ̀yìn ètò lójoojúmọ́ abala kí ni ẹ tó bá ti ń bá wa lọ ti pẹ́ wọ́n á ti mọ̀ pé abala bó ṣe ń lọ náà mò ń perí rẹ̀ lábala bó ṣe ń lọ lẹ́nì ta ni àlejò wa mo ti sọ fún yín ṣáájú àlejò wa ẹja ńlá ni ìwọ wa gbé lórí ètò lẹ́nì bí a ṣe wá mọ̀ pé tí a bá ṣe dábàá láì á lálejò á sì ní kókó tí a mọ̀ pẹ̀kẹ́lù ìjẹ́ kí ni kókó tèmi tí àlejò wa tí wọ́n bá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bá wà ṣàlàyé fún àwa tí a wà ní agbára àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá lẹ́ni ẹni tí ẹja ńlá tí mo sọ fún yín pé àwọn wa gbé lórí ètò lẹ́ni láti bá wa sọ̀rọ̀ lórí ìtòjọmọ́ ètò àyíká ìlú ni ojú ọjọ́ ṣe ń yí padà ní omíyalé ni lóríṣiríṣi àti bí àkókò ìṣeré tí a mọ̀ pé ọjọ́ wẹ́líwẹ́lí ó wà lákòókò yìí ẹni tí wọ́n bá wa yànnàná rẹ̀ àwọn náà ni àgbẹ̀ wa tí wọ́n sì jẹ́ igbákejì ọ̀gá nípa àmójútó àyíká ìyún tí a mọ̀ sí àwọn sanitarial láyé john tá a mọ̀ pé ní wọléwọlé ẹ̀ ẹ̀ tì mọ́ bá ojú ètìyàwó ara lé bá wọn <laughs> tá ní mò ń pẹ́rí orúkọ wọn ni hmm, akínfẹ́mi sóyè elizabeth olúbùsáyọ̀ tí wọ́n kàwé gboyè lọ́nà tó pọ̀ rẹpẹtẹ tí ń gbọ́dọ̀ lè kà tán ṣùgbọ́n wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀ṣun orúkọ wọn mo ti dá mo ti sọ ìlú tí wọ́n ti wá bákan náà wọ́n lọ sí ilé ìwé gíga tí wọ́n ti kàwé gboyè bí mo ṣe ń wojú wọn tẹ́yìn náà bá ti bá ti fojú wọn léde ẹ̀yìn alẹ́ náà mọ̀ tí mo rí láti rí i pé ọ̀jọ̀gbọ́n tí ó nímọ̀ nípa tí ó ń ṣe ni pẹ̀lú bí wọ́n ṣe gba àmì ẹ̀yẹ tí a mọ̀ sí master degree nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyè ìdíṣẹ́ sanitarian yìí bákan náà ni wọ́n jẹ́ àyà fún ọ̀gá àgbà akínfẹ́mi sóyè tí ọlọ́run sì kẹ́ wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀gá àgbà akínfẹ́mi sóyè isaac hmm, tí wọ́n jọ gbé ní ìlú ondo bó tilẹ̀ jẹ́ pé ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ìmọ́lẹ̀ tí èmi náà ti wà ní kí ọlọ́run ṣàánú wa. ìyẹn náà tó o bá ti sọ ara ẹ ò ní balẹ̀. àmì ní balẹ̀ tí n bá ti rí ní tó bá ti jọ mọ́ ìpínlẹ̀ ọ̀ṣun ìmọ́lẹ̀ inú mi máa ń dùn. ẹ káàbọ̀ sórí ètò <laughs> àlejò wa ẹ ṣe ẹlẹ́tì tóró ti fẹ́ máa ti ti ọmọ ìlú bọ̀ nígbà tó ti mẹ́nu bá pọ́ ọmọ ọ̀ṣun nìyí mo ti ń wò pé a sọ pé ìlú mi kìnnìkan kìnnìkan ẹ̀ o o ṣebí wọ ni kọ́ lọ ń ṣọ ẹ. Ah, ìyáàfin akínfẹ́mi sórí ẹ̀ káàbọ̀ sórí ètò. ẹ ṣe olóògbé. mo ṣe fẹ́ mọ̀ kí n lọ lẹ́ẹ̀kan afọláṣayọ ni òjé ń kí bóyá wọ́n eh, torí pé wọ́n wà látọ̀nà tó wà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ ká lọ sórí kókó tí ẹ̀ mọ̀bà pẹ̀kẹ́ lò lẹ́ni tí a mọ̀ sí yíyípadà ojú ọjọ́ àti ìṣẹ̀lẹ̀ omíyalé tó ń ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀ àti rí jẹ́ mọ́ yípadà torí ọ̀rẹ́ mi tó sọ fún mi pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ká pé ayé máa rotate bá ṣe sọ́nù ìwé fún wa nínú mm. geography ni ọ̀rẹ́ kò tún wà ní Spain ìjẹ́ <laughs> ojú ọjọ́ máa ń yípadà gan. ah ojú ọjọ́ máa ń yípadà o lóòtú hmm. ètò tiẹ̀ wá ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tiẹ̀ tún wá lágbára ìyípadà ojú ọjọ́ yẹn ó affect so many things ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àdẹ̀ tó ti mọ iye tó ti kù lójú ọjọ́ báyìí hmm. torí wípé ojú ọjọ́ yẹn ó yí padà débi wípé ọlọ́run nìkan ló lè bá wa ṣe àtúnṣe kí ló dẹ̀ ń fà ìwà àwa ènìyàn ni àwa ènìyàn ni àná ah, àwa èèyàn náà ni iṣẹ́ mm. ọwọ́ wa burú jù ah. bíbélì gan sọ pé inú òun bàjẹ́ toró dá ènìyàn ah. torí àní dúró níbi tán fi wá sí ọlọ́run dá ènìyàn ó dá ewéko ó dá everything ó ní ká máa jọba lórí wọn ṣùgbọ́n nínú gbogbo nǹkan tó wà ní ká máa jọba lé lórí yìí àwa la òun la wá fi ń da ojú ọjọ́ láàmú. lọ́nà wo. bẹ́ẹ̀ ni olóòtú nípa tí a bá ká bá mú gọ́tà tó yẹ ká ṣe gọ́tà wa dáadáa nínú ilé tá a gbé àfi gọ́tà lẹ̀ ìyẹn o ìyẹn dúró bó ṣe jẹ́ dúró o ẹlòmíà kó ilẹ̀ jọ adáná sí èéfì rèé lókè igururururu ó ti lọ deplete ozone layer ká tó kúrò lórí ẹ̀ àwọn mọ́tò tí ò da tí ò ṣe é rìn lójú ọ̀nà èéfì á máa gba ọ̀nà kan póróróróró gbogbo ẹ̀ á máa ṣe bùlùbùlù bala bùlùbala. Bala èédú èéfí àwọn obnoxious odor àwọn eh, zoonotic eh, nkankan tó ṣàbá àwọn àwọn chemicals tó jáde láti inú àwọn engine industries ńkọ́ àwọn èéfín tó ṣà ń jáde láti exhaust pipe wọn tó bá ti lè lọ sókè ọ̀run tó bá dẹ̀ ti lọ sókè ọ̀run á disperse síbẹ̀ ó dẹ̀ máa mú gbogbo ojú ọ̀run yẹn layers ni ojú ọ̀run yẹn layers ni layers ìpele ìpele ẹ ṣe olóòtú bí scale wa yìí bó ṣe ní oríṣiríṣi stages bẹ́ẹ̀ ni ojú ọ̀run ṣe rí so tó bá ti deplete tó ti ń bàjẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá jẹ́ oòrùn náà ló ràn oòrùn yẹn máa pọ̀ jù tí gbogbo ara máa tààyàn tó bá dẹ̀ tún jẹ́ òjò ni òjò yẹn ànímọ̀gbà tí ó dá ẹ wo bójú ọjọ́ ṣe yí padà báyìí àtijọ́ ṣẹ̀wọ̀n kan tó máa ń pè ní August break hmm. ẹ pé August break máa wà nígbà kan tó jò máa dá àwọn èèyàn tó bá fẹ́ ṣènáwó wọn á fi ìnáwó wọn sí àsìkò yẹn torí kòjò mọ̀ bá disturb wọn ṣùgbọ́n ní ìsìn báyìí awòràwọ̀ gan ò mọ bójò ṣe fẹ́ dáwọ́ dúró àbí bóyá ó máa dúró àbí kò ní dúró ojú ọjọ́ ti bà so many things jẹ́ torí pé ojú ọjọ́ gan ti bàjẹ́ ẹ̀ẹ́n tí àlàyé yín bá yé mi mm. dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ sọ wípé ó ń ṣe àwọn àkóbá òun ni ká máa sun nǹkan kí èéfín máa lọ òkè ọ̀nà wo láṣẹ gbélé ayé tá à ní sun nǹkan kan àlejò wa. Ah, ó wà bá ṣe lè ṣe o àwọn ìjọba gan ti ń gbìyànjú láti lè mú kí á dín àwọn bí èéfín ṣe ń lọ sí ojú ọ̀run yẹn kù bí kan máa kan kan kan ṣe àwọn mọ́tò kan tó ń lo gas nísìn gas so I minimize the the the the level of smokes tó máa lọ sí òkè yẹn ẹ kọ́ àwọn films àwọn smokes yẹn ó tún ó tún dangerous ó ó léwu fún ara tó bá wọnú lungs a tún cause so many things nínú àgọ́ ara we are not going there today but nǹkan tó ba ojú ọjọ́ jẹ́ tó pọ̀ jù ni kan sun ilẹ̀ kán sun ilẹ̀ àwọn tó bá ń ṣe ìnáwó wọn á gbé màálù sójú títì. títí tí mo sì fẹ́ sọ nìyẹn pé àwọn tó wá ń ṣe ìnáwó tó ń sun màálù tó ń sun àgbò ńkọ́. olóòtú ó pẹ̀lú ọmọ hmm. yìí e sọ wípé àwa ènìyàn la ba ozone layer jẹ́ hmm. àwa la ba ojú ọjọ́ jẹ́ tójú ọjọ́ fi ọlọ́run wa ò yí padà hmm. ó wà lánàá ó wà lónìí ó wà títí ayé ni ọpẹ́ ni fọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ tá a fi lè máa mí ṣùgbọ́n kí là ń fà á sí mú gan àwọn gas àwọn nǹkan burúkú yẹn àwọn èèyàn á fẹ́ ṣe ìnáwó òkú tó ti kú jẹ́jẹ́ tiẹ̀ wọ́n á gbé màálù sí àárín títì wọ́n á dáná sun èéfín yẹn rèé gàá ó ti lọ sókè wọ́n mọ̀ pé bó ṣe ń lọ òkè yẹn ló ń ba àwọn àlàáfíà tó wà ní ojú afẹ́fẹ́ ló ń bàjẹ́. àlejò owó tó wá ní ìkọ̀kan táwọn èèyàn máa ń sọ mm-hmm. Mm-hmm. pàápàá jùlọ èyí tó ṣẹlẹ̀ lóńdó ní ẹ̀nù lọ́lọ́ àwọn èèyàn ní wípé ah àwọn ará Oǹdó mímú òjò wọn ti pọ̀ jù bọ́n ṣe ń mú òjò ní nísìnyí báyìí òjò ti wá yarí òun ló fà á tó fi wá di wípé òjò wá di àrò ìrọ̀dá tó fi di ọ̀rọ̀ omíyalé. kò ń ṣe bẹ́ẹ̀ o Hmm. kò ń ṣe pé wọ́n mú òjò ṣàmọ́ nígbà tí ọlọ́run dá ayé ó dá ọ̀run ó dá ohun gbogbo ní ìkáwọ́ ẹ̀ ohun gbogbo ló ṣe ní tẹ̀lé ń tẹ̀lé nígbà tó da tán ó ní ó dára hmm. tẹ́ ka ìwé Genesis ó ní ohun tó ń dá ó ní dáradára ni àwa ènìyàn látọwọ́bọ̀ lójú hmm. tí yóò jẹ́ tójú òmọ̀gbà tó ń máa dá tí òmọ̀gbà tó ń máa rẹ̀ ẹ̀jọ̀ wọn kò sẹ́ni tó lè díṣẹ́ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀ á ṣe ó dáa ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lóǹdó lẹ́nujọ́ mẹ́ta yìí tẹ́ ẹ bá wò dáadáa tẹ́ ẹ fojú sùnùkùn wò ẹ rí i pé ọwọ́ àwọn ènìyàn lẹ bá ń bẹ̀ lóríṣiríṣi ọ̀nà tí ojú ọjọ́ tí òjò ò bá dúró lójú ọjọ́ tí àwa tá a wà nílẹ̀ gangan tá a bá tún ilẹ̀ ṣe òjò á máa ṣe tiẹ̀ àwa náà á máa ṣe tiwa ìkan ò ní pàkan lára ṣùgbọ́n àfọwọ́fà wa ìwà ẹ̀dá ìṣe wa òun ló kó wàhálà bá wa lálejò hmm. wa bí ẹ ṣe ṣàlàyé ẹ ló yé mi tí mo sì mọ̀ pé ó ń yé àwọn ará lé káwá bẹ̀rẹ̀ àti mọ̀ pé ojú ọjọ́ ń yí àti hmm. mọ̀ pé kò ṣe pé wọ́n mójò ní hmm. ojú fi ń ya ẹ wá jẹ́ káwọ́ báyìí bójú ọjọ́ ṣe ń yí ó ti ń yí látàyè báyìí ó sì ń yí dìsìn yóò tó máa yí títí láéláé kí ni àwọn tí a lè ṣe láti ran yíyí ojú ọjọ́ lọ́wọ́ láti dínkù gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ lórí yíyí ojú ọjọ́ yìí a ká lè minimize ẹ̀ hmm. ká lè reduce ká dínkù ẹ ṣe olóòtú ká dínkù nípa ìṣe wa nígbà tí a bá fẹ́ gbálé gbá ọ̀nà ó ṣàní ibi tá a máa dà sí a ní goro dalẹ̀ sí tó ní ìdérí tí ewúrẹ́ ò ní débẹ̀ kó dà sílẹ̀ tí adìyẹ ò ní débẹ̀ kó fọn ká tí àwọn ewúrẹ́ ò ní ṣe olóòótọ́ wù wọ́n ikú gan á lọ bẹ̀ á bí síbẹ̀ á yán yànmọ́ ṣùgbọ́n tá a bá ní goro dalẹ̀ sí tó kúnjú wọn tó nídéérí tó bá fẹ́ dalẹ̀ sí dalẹ̀ sí tó bá dẹ̀ tásìkò adúpẹ́ lọ́wọ́ ìjọba wa gan báyìí adúpẹ́ lọ́wọ́ bàbá wa lọ́kì tó gbé àwọn àwọn kólẹ̀kódọ̀tì tó gbé tó gbé sílẹ̀ gàjẹ̀ sí Ondo State oníṣe Ondo town nìkan Ondo State nítorí pé tí ilẹ̀ bá wà níbi tí wọ́n kó sí lásìkò tó bá yẹ káwọn tó fẹ́ lọ kó ilẹ̀ yẹn tí wọ́n bá lọ kó wọ́n níbi tí wọ́n pè ní final dump site tí wọ́n máa ń da ilẹ̀ yẹn sí wọ́n máa ń pulverize ẹ̀ that is wọ́n á sọ waste di wet wọ́n máa wọ́n ní wọ́n ṣe ń ṣe tí ò ní sí wọ́n sọ àtìtàndí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni olóòtú hmm. tí ò ní sí pé ẹrù yẹn pọ̀ dàbí pé wọ́n wá máa dáná sí tán máa sún adúpẹ́ lọ́wọ́ bàbá wa lọ́kẹ́ ayédàtiwa a dẹ̀ lọ́wọ́ dárẹ́tọ̀ wa náà màmá Stella Akínsanmí because kò fi kò it didn't leave any stone unturned hmm. lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ondo nìsín nígbà tí wọ́n bá ti ní goro ìdalẹ̀ sí tó wà òkè tí àwọn PSP àwọn tó ń dalẹ̀ ẹnu là ń pè bẹ́ẹ̀ hmm. olóòtú tí wọ́n lọ kó ilẹ̀ yẹn as at when due á reduce pé àwa tá a wà nílẹ̀ bójú ọjọ́ bá ti ẹ̀rọ òjò tí everything bá wà normal kò ní pa wá lára rárá àti ìlọsíbi ọ̀rọ̀ omíyalé o àti mm. ń sọ̀rọ̀ nǹkan tó ba ojú ọjọ́ jẹ́ nìyẹn o mm. and again nǹkan tá a tún lè ṣe láti lè minimize ẹ̀ ni wípé àwọn ọkọ̀ tó máa ń fa eruku lálálá lójú títì a máa dún bí ẹ̀rọ ògì kó kàn máa pariwo sí létí àtàwọn jẹnẹrétọ̀ àti jẹnẹrétọ̀ tó máa máa dún gbìgbìgbìgbì tí àwọn smoke ẹ̀ a máa lọ sókè yẹn tá a bá reduce ẹ̀ bóyá lè tó bá ní kán tẹ dẹ kán bò tiẹ̀ kán túnṣe kán adjust ẹ̀ then kí wọ́n tún máa service mọ́tò yẹn on time but àwọn mọ́tò tí ò bá yẹ lójú ọ̀nà káwọn ìjọba kọ́ ní kó má gbé sójú ọ̀nà mọ́ àtijọ́ wọn máa ń ṣe dáadáa wọn á off road mọ́tò tí ò bá da wọn á pààkì ẹ̀ síbì kan ṣùgbọ́n ní ìsìn bóyá ẹkọ́nọ́mì ló fà á o bóyá nǹkan míì ni o ṣùgbọ́n nǹkan tó dára tó yẹ ká ṣe ni pé mọ́tò tó bá dára ló yẹ ká gbé sójú ọ̀nà kó lè máa lọ kó má fún olóòtú ẹ̀ ní wàhálà kó má kọ́ sí wàhálà sí ìgboro kó má dẹ̀ ba ojú ọ̀run jẹ́ torí àwọn èéfì tó ń ṣẹlẹ̀ yẹn then àwọn industries àwọn bigger industries tí wọ́n máa ń gbé exhaust pipe wọn tán máa ń gbé sókè ó sì mọ́ tó burú mẹ́ẹ̀ tán bá darí ẹ̀ sísàlẹ̀ ó ní bọ́n ṣe ń ṣe their way they construct it so that kò ní cause a nuisance nuisances gẹ́gẹ́ bí òyìnbó ṣe sọ anything that can affect the life of man animal and property that is a nuisance so wọ́n bá pèèyàn ní nuisance àbíkẹ́ ní lọ́dọ̀ balẹ̀ kó lọ́ọ́ máa bẹ́ẹ̀ lọ́ọ́ pé olúwa ṣàánú fún mi ọlọ́run ní ṣe wá ní nuisance àmì àmì àmì so bá a ṣe lè stop a lè a lè minimize it it can never be controlled but you can. a lè dínkù a lè dínkù. Hmm ẹ jẹ́ ká wá lọ sórí ọ̀rọ̀ omíyalé kí gan ló ń fa omíyalé ṣé ojú ọ̀run iná ló tún ṣì ń fa omíyalé àbí bóyá odò wa kún àkúnjú bóyá odò ò fẹ̀ tó àbí kí nìkan tó ń fa omíyalé gan. bóyá olúwẹ̀rí ni. màgbójo. <laughs> ọlọ́run ló ń gbẹbọ o ọlọ́run ló ń ṣiṣẹ́ ẹ̀ o hmm. ṣùgbọ́n àwa ènìyàn la kọ́kọ́ ti fẹ́ baṣẹ́ ọlọ́run jẹ́ ṣùgbọ́n ọlọ́run ò gbà. Hmm. torí tó bá jẹ́ wípé kò sí prompt attention lórí àwọn drainages wa. Mm omi á ti gbé gbogbo Oǹdó tán hmm. ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ìjọba tó wà lórí àléfà báyìí adúpẹ́ adẹ̀dúpẹ́ lọ́wọ́ ìyá wa Stella Akínsanmi tó ṣe olùdarí environmental health services l'Ondo West because nígbà tá a ti rí ojú ọjọ́ yẹn bó ṣe yí padà ìjọba lọ́kẹ́ ayédàtiwa náà ti gbìyànjú pé wọ́n gbé àwọn eh, ẹ̀rọ ńlá kan wá sí Oǹdó láti lè dredge wọ́n pè ní dredging ẹjọ́ dredging wọ́n wọ́n wọ́n bí ọ̀nà yẹn wọ́n bí àwọn gọ́tà wọn yẹn wọ́n fẹ́ sí wọ́n fẹ́ sí sódà tó mi yẹn ò ní pọ̀ tó máa máa yọ wá lẹ́nu àwọn ibi tán ti ṣe àwọn iṣẹ́ yẹn ó pọ̀ dáadáa ní ìjọba ìwọ̀ oòrùn Oǹdó yìí òun ló jẹ́ kí omíyalé yẹn kó dínkù torí kí là ń sọ àwa náà la tún fà á hmm. ẹni mo ṣáà ń blame àwa èèyàn hmm. àwa ni àwa aláìgbọràn bí mo yẹ sọ̀rọ̀ ilẹ̀ lẹ́ẹ̀kan pé tó bá kó ilẹ̀ tán kán kó sínú goro nígbà tó bá ti di pé òjò ń rọ̀ báyìí àwọn kan á ti gbé ilẹ̀ yẹn wọ́n ti lọ dà sínú gọ́tà gọ́tà tí ó fẹ̀ àwọn kan á mú ilé wọ́n á rí pé ojú omi yẹn nìṣàn pé wọ́n lówó wọ́n fẹ́ display well tiwọn wọ́n wá ní wọ́n lọ ra ilẹ̀ sí ojú omi wọ́n wá ní wọ́n ṣe wọ́n sanfíìlì wọ́n á ní wọ́n sanfíìlì ẹ̀ wọ́n á kórin kó gbọ́ ẹ̀ sí wọ́n á kó nígbà tó lọ́run ṣọ̀nà fún omi omi á wà yí ara ẹ̀ mm ẹ wá sọ ẹ wá fún ẹ wá fún omi ní àyè kékeré pé ibi ni kò gbà o ṣùgbọ́n tó bá ti ń lọ ráàyè o máa gba bí ìlọ o àwọn kẹ̀wọ́n kó lé síbẹ̀ nígbà tó ọlọ́run dẹ̀ jẹ́ ọlọ́run tó lóhun tó lè ṣohun gbogbo ohun gbogbo tómi yẹn bá ti dé á wá ọ̀nà ẹ̀ ni water will find its course no matter what. ìtọ́ túmọ̀ sí pé ara tó ń fa ni àwọn tó ń kọ́lé sójú omi. Hmm. bẹ́ẹ̀ ni olóòtú then àwọn tó ń àwọn tó ń fún wọn ní àyè gan kán lọ máa kọ́lé sórí omi yẹn ṣé wọ́n lọ wò gan pé ó lè pa wá lára lọ́jọ́ iwájú ẹ wo wọn mm-hmm. nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ó gbé ọ̀pọ̀lọpọ̀ lọ ó da gbogbo property àní òjò òjò tí ò lọ́wọ́ ó gbé kíọ̀sì ó gbé sáàárín títì hmm. ọwọ́ wa ni àwa la fà á hmm. ṣùgbọ́n gbogbo nǹkan tíjọba ń ṣe láti lè mú kí ayé rọrùn fún wa láti lè mú kí ayé dà tiwa <laughs> òun ni àwa èèyàn tá a fọwọ́ ẹ̀ẹ̀ mú. ẹ wá jẹ́ kí a lọ hmm. báyìí àti hmm. gbọ́ hmm. ti àwa aráàlú pé àwa náà la ṣe àfọwọ́fà ṣùgbọ́n wá kù sọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ òṣìṣẹ́ ìjọba àti ìjọba fúnra rẹ̀ torí iléeṣẹ́ wa a máa ń sojú abẹ́ ń kò <laughs> ní. àfoníkálukú ń tiẹ̀. ó sì jẹ́ nù ẹ jẹ́ ká wá bọ́ sí ọ̀dọ̀ ẹ̀yin tí ẹ gbà iṣẹ́ wọléwọlé bí àwọn bàbá wa ṣe mọ̀ pé láyé john ṣé ká sọ pé bí ẹ ṣe mọ́ ṣe láyé john ó yàtọ̀ síbẹ̀ ṣe ń ṣe nísìnyí bóyá ti ọ̀nà ìgbàlódé àbí iṣẹ́ wọléwọlé ti dínkù sí ti tayé ìgbà òun. torí láyé john Wole a máa lọ sí ojúlé sójúlé. báwọn èèyàn bá tiẹ̀ ti gbọ́ pé wole ń bọ̀ wọ́n mọ̀ sákiri ni ìsìn báyìí gan àwọn èèyàn lè kólẹ̀ sọ́nà sọ́nà bíi ọ́fíìsì àwọn wọléwọlé wà. kí ló mm. ṣẹlẹ̀. Ah, kò dẹ̀ ń ṣe pé wọn bẹ̀rù wa o ṣùgbọ́n nǹkan tó bá tún ti ń gbọ̀n jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ lé lórí náà kò tún dáa mm. kò tún dáa because ọ̀rẹ́ ìlú ni gbogbo wa mm. what we are doing is to make the environment sanity kó dẹ̀ ṣe é gbé fún àwọn ènìyàn láì pa wá lára kó ṣe pé wọn bẹ̀rù wa omi pọ̀ gan jọkà lọ ni wọléwọlé gan ò tó hmm. wọléwọlé ò tó ní gbogbo bóńdó ṣe wà yìí i cannot be mentioning the iye àwọn wọléwọlé tó wà. táwa la fẹ́ dẹ̀bi ìyẹn rù. Ah, ìjọba ló yẹ kó gba àwọn òṣìṣẹ́ ìjọba ló yẹ kó gbà wá wọléwọlé máa ń lọ ní ojúlé dé ojúlé láti lè make sure wípé this environment is fit mm. for hmm. human habitation mm. and if there is any nuisances or hazard there olóyèlé á lu aago pé ẹ má jẹ́ kí kinní yóò pa yín lára o à hmm. á wọlé lẹ́yọ kọ̀ọ̀kan a ti ń ṣe ọlọ́run ò yípadà àwa èèyàn la yípadà ṣùgbọ́n ààtò láti máa wọ ojúlé dé ojúlé àpẹ Ondo ń fẹ̀ sí lọ i'm talking about the Ondo state in general i'm not talking about the whole world Nigeria i'm talking about Ondo state the environmental health officers in Ondo state is grossly inadequate for the work we are only doing it pẹ̀lú selfless mind láti lè make sure pé the community is in good state of health. ṣẹlẹ nǹkan tẹ̀mí mm. tí wàá fẹ́ bèèrè ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí òṣìṣẹ́ wọléwọlé gẹ́gẹ́ bí n tó yí àwọn aráalé kí lójúṣe yín nílùú. ojúṣe wa nílùú láti mójútó bí àyíká ṣe máa wà ní àlàáfíà báyìí ká dẹ̀ ṣe máa wà ní àlàáfíà ni pé ká sọ fún onílé ṣe ètò báwọn èèyàn yóò ṣe máa yàgbẹ́ tí yóò máa rọ̀ wọ́n lọ́rùn tí ò ní pa ẹni tó wà nílé kejì lára tí ò ní fa àìsàn tí ò ní fa kọ́lẹ́rà tí ò ní fa àìsàn onígbá méjì tí ò ní fa wàhálà tí ò dẹ̀ ní jẹ́ kí àwọn èèyàn máa gbóòórùn tí ò da téèyàn bá ní tọ́ílẹ̀tì kò ṣe kó ní tọ́ílẹ̀tì lásán o ó gbọ́dọ̀ jẹ́ tọ́ílẹ̀tì tó nídèérí tó bá ṣe aláwo tó ṣe olómi tán máa domi sí ó máa ṣe mm. yàá tá dẹ̀ lọ mm. the the the the soakaway and the septic tank àwọn ibi tí ìgbẹ́ ń lọ mm. ó gbọ́dọ̀ wà ní dáadáa kán rẹ dáadáa kó mọ̀ sí àyè fún eṣinṣin láti wọbẹ̀ ó dẹ̀ tún gbọ́dọ̀ ní ilẹ̀kùn Mm. ẹnu ọ̀nà yẹn gbọ́dọ̀ ní ilẹ̀kùn ó dẹ̀ gbọ́dọ̀ ní rúùfù lórí so that ẹni tó bá wà ńbẹ̀ á feel safe and secure pé òun fẹ́ lọ òun fẹ́ lọ sí ladies and gents àbí bó lẹ ṣe ń sọ ẹ̀yìn lónìí <laughs> so á lọ síbẹ̀ á fọkànbalẹ̀ á yàgbẹ́ bẹ́ẹ̀ náà nílé ìdáná tí ilé ìdáná bá wà tí ò bá ní ilẹ̀kùn tí ò dẹ̀ ní rúùfù lókè tójò bá rọ̀ báyìí á da gbogbo nǹkan rú dust contamination á ba oúnjẹ jẹ́ adìyẹ adébẹ̀ àtànká eṣinṣin awa from nowhere àtọwọ́ sí oúnjẹ ṣùgbọ́n tí ibẹ̀ yẹn bá ní ilẹ̀kùn tó dẹ̀ ní roof oúnjẹ wa save àìsàn dínkù hmm. ojúṣe àwọn wọléwọlé ni láti intensify effort láti lè jẹ́ kí àdúgbò àti inú ilé kó ṣeé gbé fún àwọn ènìyàn Kanga, ò wá dá lásìkò yìí gan o if i hmm. didn't say that ó máa ní problem because òjò tó rọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ó gbé àwọn òkú kan gan ó wọ́ àwọn tọ́ílẹ̀tì ó fọ́ hmm. ta ó fọ́ ṣáláńgá ó fọ́ làtú ó fọ́ ẹ̀pọ̀ ó wà dàpọ̀ níbo ló ṣàn lọ inú ilé hmm. ẹ̀rọ àwọn kànga míì ní ìsìn báyìí kẹ́ẹ̀kan fọwọ́ bù báyìí ni kẹ́ẹ̀ ó léwu báyìí o ẹ̀yin èèyàn tẹ́ bá ní kànga sínú ilé ẹ lọ máa ṣe omi kànga yín lásìkò yìí àwọn onígbá méjì ò ní wọlé wa o ó pọ̀ gan báyìí o ṣùgbọ́n làwọn ò jẹ́ odòǹdó hmm. nítorí intensive nítorí effort àwa ìgbìyànjú àwa wọléwọlé tọ́lọ́run fún lóore ọ̀fẹ́ tí a ní ìmọ̀ ti ara wa nìkan ni. Mm so tá a bá fẹ́ mu mi nísìn ẹ jẹ́ ká sè é wọ́n tún pe kinní kan ní chlorination ẹ jẹ́ ká ká treat ẹ̀ ẹ lọ sọ́dọ̀ àwọn wọléwọlé wọ́n á ní àwọn oògùn tán máa kó sí omi fún yín tẹ́ máa máa mu tí ò ní pa yín lára tí ò ní ba inú inú ìfun àtẹ̀gbẹ́ yín àwọn omi tó wá jẹ́ wípé omi kànga tí ò da yìí náà tó jẹ́ kí ìṣepọ́n fi ń dáná tó jẹ́ para náà bù sí ṣọ́n tún nílò láti tún tọ́jú ah, omi. àwọn nílò àti tọ́jú ẹ̀ ẹ̀ wọ ara wa yìí ó ní ihò ò hmm. mu omi lásán that is why omi tó bá ẹni omi tó bá lọ fi bọ́jú báyìí gbọ́dọ̀ make sure pé omi yẹn dáa hmm. kó fi ṣan ẹsẹ̀ torí ihò wà nínú àgọ́ ara yìí tí omi yẹn ò bá dáa tó bá wọnú ihò ara tó bá penetrate wọnú ara rí scabies àwọn èèyàn máa gbogbo àwọn eh, gbogbo àwọn ara yìí nítorí wípé nǹkan tí ò da tó ti wọnú àgọ́ ara yẹn hmm. so kò ń ṣe lè hmm. téèyàn bá mu sẹ́nu nìkan tó bá fi wẹ̀ á ti wá sórí ó wá sílẹ̀ ó di wàhálà. ní tí mo tún wá fẹ́ béèrè àmì Èdùmàrè ni wípé ká wo àwọn tó jẹ́ wípé wọ́n wà ní ìgbèríko tí wọn ò ní àǹfààní sí àwọn tí wọ́n lọ ń kólẹ̀ tí wọ́n ń kó dọ̀tí yìí tó jẹ́ wípé kò sí tó fẹ́ ṣe jù kan sọ wípé bóyá wọ́n sunlẹ̀ àbí wọ́n dà sójú àgbàrá ẹ̀hẹ́n wọn ọ̀dẹ̀ tún nílé ìgbọ̀nsẹ̀ wọn bá ti yà sínú ọ̀rá àbínú ewé báyìí wọ́n jù sí ẹ̀yìn ẹ̀yìnkùlé lọ́hùn ni kí ni ìmọ̀ràn yín fún irú àwọn ẹni yìí tó jẹ́ wípé omi odò òun ni wọ́n mu omi odò ọ̀hún tó bá máa tún ṣe ìgbọ̀nsẹ̀ ibẹ̀ náà ni wọ́n ń lọ òun náà máa bù tó máa fi wẹ̀ òun náà máa fi dáná tó máa fi ṣe gbogbo ẹ̀ tí ọlọ́run wù ọ́ lọ. ayé àtijọ́ olóòtú a lè já ẹ̀fọ́ lẹ́yìn ìkùlé kájà kájà káṣán káṣe wọ̀rọ̀wọ̀rọ̀ ká jẹ́ kò sí nǹkan tí ó ṣe èèyàn mm. ṣùgbọ́n ní ìsìn bérò ṣe ń pọ̀ sí bọ́làjú ṣe ń dé ni wàhálà ń dé sí mm. ọlọ́run kó gbà wá ṣé láwọn tó wà ní rural area yẹn àwọn náà sì ti ń lajú o mm. because I was aware wípé àwọn waste management náà wà ní àwọn ìgbèríko wọn yẹn. ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ o. kò ṣe gbogbo ẹ̀ olóòtú I cannot dispute that but àwọn tí wọ́n ń kó ilẹ̀ ní oko yẹn apẹ́ ilẹ̀ wọ́n máa fi ń ṣe manua. bẹ́ẹ̀ ni wọ́n ti fi ń ṣe gáàsì báyìí. Ah! bẹ́ẹ̀ ni. so àwọn náà gbọ́n jù wá lọ wọ́n gbójú wa lọ orientations dẹ̀ ń lọ lóòrèkóòrè torí àwọn occasionally a máa ń lọ ṣe health education fún wọn lóko ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹ wo wọ́n máa ń gbẹ́ toilet kan tó ń pè ní communal toilet so that wọn ò ní máa yàgbẹ́ káàkiri ẹ bá dé oko mi báyìí ẹ rò pé ìlú gan ni hmm. wọ́n ní toilet wọ́n á fẹ́ nìkan síbẹ̀ àwọn méjì kan máa bá wọn tọ́jú ẹ̀ kan máa bá wọn mójútó ẹni tó bá fẹ́ yàgbẹ́ àgbà kọ́kọ́rọ́ lọ́wọ́ baálẹ̀ á yàgbẹ́ á wọlé àwọn tó bá lọ sóko tí wọ́n bá náà fẹ́ ṣe gá wọ́n á gbẹ́ ihò kan we call it sand filling tó bá ti yàgbẹ́ yẹn tán wọ́n á da iyẹ̀pẹ̀ bò ó àwọn tó dẹ̀ kó ilẹ̀ ó níbi tó máa ń kó sí tó bá ní nǹkan tí wọ́n wá kó sí ìdí àwọn èrè oko something like that àwọn mm. you know, root of the something àwọn crops wọn yẹn mm. ó dàbí manua. bí ìgbà tó jẹ́ fertilizer ni ara àwọn kankan tó máa ń ṣiṣẹ́ fún wọn láti lè mú kí èrè oko kó buoyance kó dẹ̀ wà òkè. Okay so ní ti ní ti eh, tọ́ílẹ̀tì yẹn àárín individual gan o wọ́n máa ń ṣe tọ́ílẹ̀tì wọn o tẹ bá dé oko mi ẹ rò pé ìgboro ni hmm. water closet hmm. i was once working with the n ṣiṣẹ́ nígbà kan ní rural area adé ibẹ̀ yẹn báyìí kò ń ṣe kábíyèsí o kò ń ṣe baálẹ̀ o fúnra ara ẹni ó ṣe toilet wọ́n pè kan ní pore flush tó bá ti yàgbẹ́ tán wàá bomi sọ́tọ̀ ní ọ̀tọ̀ ní WC o hmm. oríṣiríṣi toilet ló wà pore flush ni àwo kékeré báyìí ló wà ń bẹ ṣe làwo yẹn ń funfun bíi abọ́ tán fi ń jẹun hmm. ó dẹ̀ tọ́jú ẹ̀ dáadáa sọ pé èèyàn wà nínú oko ò ní kó mọ̀ tọ́jú àlàáfíà ara ẹ̀ kò ní ká wá fi oko ká wá fi ba ìlú jẹ́ hmm. ah. omi tán bá dẹ̀ ń mu lóko olóòtú a máa ń sọ fún wọn pé kí wọ́n sè é kò sí yẹn ṣe lè mọ́ wọ́n gbọ́dọ̀ sè é kán tó mu ọlọ́run á ràn wá lọ́wọ́ àní ṣàìsàn. àmì ẹ̀yin ara lé ẹ ti rí ohun tí à ń sọ lórí ètò yìí pé hmm. ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ó kúrò ní pé a rí ẹ̀kọ́ kan àbí kejì ẹ̀kọ́ tó pọ̀ ni a máa rí lórí orí ètò wa yìí pàápàá jùlọ tí a bá ti dé abala bó ṣe ń lọ tí a ti máa ń gbé àlejò wá ẹ wá jẹ́ ká tẹ̀síwájú torí àkókò wa tí o ti fẹ́ kó wa ní papá máa ní ju ìṣẹ́jú méjì mẹ́ta lọ ṣùgbọ́n yóò wù wá kẹ́ bá bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ lápapọ̀ àwa aráàlú ìyún àwa mẹ̀kúnnù tí à ń lo omi jù tí a ti mọ̀ pójú ọjọ́ yí padà lóòótọ́ bá tó rẹ́lòmí ọ̀gbà tẹ́lẹ̀ àti àwa tí a jẹ́ òṣìṣẹ́ gan tí ó yẹ pé púpọ̀ náà wà à ń ṣe torí pé ká sá lè sálárì ni ṣe torí pé ká lè ṣe iṣẹ́ wa bí iṣẹ́ àti ìjọba tó yẹ kó gbà yẹn sí ẹnu sẹ́sì ẹ bá ṣe gbẹ láàrin ìṣẹ́jú méjì. ẹ ṣe olóòtú bí ojú ọjọ́ ṣe ń yípo bẹ́ẹ̀ ni wà àwa ènìyàn náà ń yípo ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ lọ́kàn ara wa wípé the health of one person is the health of all ìyẹn ni pé o àlàáfíà ẹnìkan àlàáfíà gbogbo wa yorùbá náà dẹ̀bọ̀ wọ́n ń tára lé ẹni bá ń jẹ kòkòrò búburú tá a bá sọ fún òru mm, rẹ́rẹ́ òun àti ìjẹ́ èèyàn sùn mm. so à ń ké gbàjarè fún gbogbo àwọn ará ilé báyìí pé ẹni tó bá fẹ́ mu omi kó se omi ẹ̀ kó tó mu torí ojú ọjọ́ tó yí padà àti omíyalé tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí gbogbo individual kan lọ ṣe latrine wọn tó dáa the sanitary latrine accommodation is very essential and necessary even compulsory for each household torí kíni ká lè bọ́ nínú àìsàn onígbá méjì ẹni tó bá dẹ̀ ní kitchen kó fi ilẹ̀kùn sí kitchen kó ṣe rúùfù sí ẹni tó bá ní tọ́ílẹ̀tì kó fi sí kó jẹ́ ilé tó ní ìdérí lórí kí eṣinṣin inú tọ́ílẹ̀tì kó má lọ bà lérí oúnjẹ wa ká má lọ gbé àìsàn jẹ ó di gọ̀rọ̀ ó di gbìrì àìsàn onígbá méjì kò ní ṣe wá o omi wa ká máa sè é ká wá àwọn oògùn kan wà tán fi ń treat omi àbá ti treat omi yẹn ká sí ìvẹ̀ ká mú ó ti good for our consumption ọlọ́run ní jẹ́ ká ṣàìsàn so nípa ti àwọn òṣìṣẹ́ abẹ́ ìjọba wa kán bá wa gba àwọn wọléwọlé sí already àti ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ we are selfless we are not selfish àmọ́tara wa nìkan torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí èèyàn náà gbọ́dọ̀ jáde lẹ́yìn tá a gbàlà ẹ jáde fún ìgbàlà ẹlòmíràn mm. kò torí pé salary we are doing it pẹ̀lú passion with passion we are doing our work so láti lè make sure wípé environment is good for habitation kò dẹ̀ ní fa wàhálà sí àdúgbò torí tó bá ṣẹlẹ̀ gbẹ ẹni tó bá rò pé kò ní kàn ó lè lọ kàn ó ọlọ́mọdé á fọwọ́ ara wa ṣe ra wa o so ìjọba ẹ bá wa gba àwọn wọléwọlé wọ́n pọ̀ ńbẹ̀ àwọn tán ti jáde bọ́n ṣe ń jáde lọ́dọọdún náà ń ṣe náà ń ṣe NYSC tán dẹ̀ ń jáde tán ń wà ńbẹ̀ àárí wọn o ẹjọ́ ẹ bá wa gbà wọ́n kọlọ́run kó ràn wá lọ́wọ́ ojú òní ti gbogbo wa. àmì àṣẹ Èdùmàrè ẹ̀yin aráalé rí i pé ẹ̀yà amòfin akínfẹ́mi sóyè elizabeth olúbùsáyọ̀ wọ́n ti bá wa sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ pàápàá jùlọ àwa aráàlú tí ọ̀rọ̀ kan jùlọ àti àwa tí a wà nípò àṣẹ pàápàá jùlọ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà wọ́n tó ti bá wọn sọ̀rọ̀ pé kí gbogbo wa kí a fi ìmọ̀ ṣọ̀kan torí pé àlàáfíà nìkan ò ní àlàáfíà gbogbo àti àbájù òkò sọ́jà ó súnmọ́ kó jẹ́ pé ara ilé ẹni ni ó bà ìdí tí a fi ní kí a ṣe ìmọ́tótó torí ìmọ́tótó ni ó lè ṣẹ́gun àrùn gbogbo ní ọjọ́kọ́jọ́ àti ní ìgbà gbogbo kì í dòwó pọ̀ sókè báyìí ní ọbẹ̀ oge oníyàn ẹ̀ṣẹ́ ọlọ́kà ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀yìn tí àjọṣe ẹ̀yìn tí ẹ bá wa wò ó tí ẹ bá wa gbọ́ náà á kí n pé ẹ̀ṣẹ́ àjíǹde ara máa jẹ́ títí ọ̀la tí ń tòmọ̀ wá sójú mú máwòrán yín ẹ jẹ́ ká kí àlejò wa lórúkọ èmi àti àfọláṣayọ̀ tí a wà lórí ètò àti gbogbo àwọn tí a jọ mú ètò yìí wá àti àwọn aláṣẹ ní adúpẹ́ fún yín pé àjíǹde ara máa jẹ́ ogun tí ẹ fi sílẹ̀ tí ẹ fi wá bí kò ní bàjẹ́ ìlẹ́ lọ́wọ́ ẹ bá a jẹ́ nǹkan tí kò dá ọba tí ó gbé yín sípò yìí kò ní yọ yín kú àdúgbò máa bá àmì yín sókè láṣẹ ìdùnmọ̀ ẹ ṣe tí a pè àbí ègbín títí ọ̀la tí ń tó máa wá èmi á ní ẹ máa mú mi ṣùgbọ́n ẹ má jì mí ó dàbọ̀. <laughs> wọ́n ní ìlera òun ni ọrọ̀ ẹ jẹ́ ká rí i dájú wípé a mú ìlera wa lọ́kùnkúndùn ìlera òun kì í ṣe wípé nǹkan tá à ń jẹ sẹ́nu nìkan ṣùgbọ́n àyíká wa náà ó ṣe kókó bẹ́ẹ̀ ló ṣe pàtàkì tẹ́ bá rí gbogbo ohun tí àlejò wa ti sọ tá a bá ní ká dálẹ̀ ká tún ṣà gbogbo ẹ̀ náà látúnṣà torí kò sí àṣàdànù nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní àfọwọ́fà wa òun ló pọ̀jù ní gbogbo nǹkan tí à ń dojúkọ ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ ondo ní ibi báyìí wọ́n wá ní àbọ̀ ọ̀rọ̀ òun là á sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdì bó bá kọ wájú sí ọ̀tá ó bá kọ̀yìn sí ọ̀tá ṣùgbọ́n gbà tó bá kù wọ nìkan tẹ́rù ara rẹ̀ pa gẹ́gẹ́ bí ti ọmọ balógun sọ bàbá ní aṣọ kò sọ́jà a lè ní ará àta ní yóò kó jẹ́ ará ilé wa òun ni yóò bá a sì mọ́ ń gbàdúrà pé ẹni tí bí ó kàn tí ó kàn wá kó má kàn ṣùgbọ́n àwa fúnra wa ṣé àwùwá ibi èyí ni ká máa bi ara wa ẹ jẹ́ ká rí i dájú wípé ìmọ́tótó òun ni ó ṣe kí ni òun ló jẹ wá lógún tó sì jẹ́ ọ̀kúnkúndùn ẹ wo ẹ̀yin tèmi wọ́n ní pé ẹṣin ò kọ eré àsárelé títí di ọ̀la tá a mọ̀ pàdé olódùmarè bá fẹ́ pẹ́lẹ́mi ò bá ti gbà bí jésù bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn afọláṣayọ̀ ọmọ hamzat tí gbogbo yín mọ̀ sí àdọ́rà òun ló ń sọ wípé ire àti ayọ̀ òun ni ká tún fi pàdé láṣẹ ìdùnmàrè. àti èmi àti afọláṣayọ̀ hamzat àti àlejò wa akínfẹ́mi sóyè elizabeth olúbùsáyọ̀ tí wọ́n darapọ̀ mọ́ wa lẹ́ni láńkì ogun ẹ̀yin olólùfẹ́ wa pé ojú tẹ̀ fi ń wá òní fọ́ bákan náà ètí tí ẹ̀ fi ń gbọ́ wa òní di àjíǹde ara yóò máa jẹ́ títí ọ̀la tá máa wá ní ogun ẹ̀yin olólùfẹ́ wa pé Ah. ó dàbọ̀ yes. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀ kò túmọ̀ bàtí mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀lì bálà olódò agbákèrè ìgbòròdò lọ́pọ̀ mi káàárọ̀ oòjíire bí nìyẹn yorùbá ń kíra wọn káàárọ̀ òjíire lórí ìkànnì Kaftan TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ òjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala lábala laṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjó yàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùúdùn labala kẹta ìmọ̀ràn ìlera lábala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámì ìtọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ń kọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ wákàtí méjì gbáko láti ọjọ́ ajé monday tó fi di ọjọ́ ẹtì friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ènìyàn.